wọ́n lu alága ẹgbẹ́ òṣèlú PDP pa síbùdó ìdìbò alága ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP níjọba ìbílẹ̀ àríwá esa nípínlẹ̀ Ebonyi ti dágbére fáyé ọkùnrin náà gbẹ̀mímì látàrí àwọn ọgbẹ́ tó gbà lásìkò táwọn jàǹdùkú tí wọ́n ló ṣeé ṣe kí wọ́n jí àwọn tóògì olóṣèlú lù ú lálùbami lọ́jọ́ àbámẹ́ta sátidé ọjọ́ kejìdínlógún oṣù kẹta ọdún yìí lásìkò tí ètò ìdìbò sípò gómìnà àti tàwọn aṣòfin ìpínlẹ̀ ń lọ lọ́wọ́ lọ́jọ́ àìkú ọjọ́ kọkàndínlógún oṣù kẹta ọdún yìí ní agbẹnusọ ọlọ́pàá nípínlẹ̀ ẹ̀bọ̀nyì onomẹ́ onopoyẹyà fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ ó ní lílù tí wọ́n lu Nweke ti pọ̀ jù àti pé ọkùnrin náà ti dákú kò sì lè gbé apá tàbí ẹsẹ̀ rẹ̀ mọ́ nígbà tí wọ́n fi máa gbé e dé ilé ìwòsàn níbẹ̀ làwọn dókítà ti padà fi yé wọn pé ọkùnrin náà ti dágbére fáyé Onomẹ tẹ̀síwájú pé iléeṣẹ́ ọlọ́pàá ti tẹsẹ̀ bọ ọ̀rọ̀ náà wọ́n sì ti bẹ̀rẹ̀ ìwádìí láti mọ ohun tó ṣokùnfà ikú ọkùnrin náà láti lè rí bí fi páńpẹ́ òfin gbé àwọn tí ajé ìwà ìbàjẹ́ náà bá símọ́lé lórí kí wọ́n sì jìyà tó tọ́ lábẹ́ òfin àbúrò olóògbé samson wéke náà fi ìdí ìṣẹ̀lẹ̀ tó mú ẹ̀gbọ́n ẹ̀ lọ múlẹ̀ nígbà tó ń sọ fáwọn oníròyìn pé àwọn jàǹdùkú ni wọ́n lu ẹ̀gbọ́n mi tí kò fi lè mira mọ́ ìbọn aláyìnyípo ak forty seven ńlá ni wọ́n kó wọ ibùdó ìdìbò wọn ìyẹn ibùdó kẹwàá wọ́ọ̀dù ogójì ìjọba ìbílẹ̀ esa north nípínlẹ̀ ebonyi ọ̀kadà méjì ló ní àwọn ẹni ibi ọ̀hún gùn wá tí wọ́n fi yípo olóògbé àwọn ọmọ ìyá ẹ̀ àtàwọn ọ̀kadà méjì ló ní àwọn ẹni ibi ọ̀hún gùn wá tí wọ́n fi yípo olóògbé àwọn ọmọ ìyá ẹ̀ àtàwọn míì bẹ́ẹ̀ Samson tó jẹ́ ajàfẹ́tọ̀ ọmọnìyàn sọ nínú àtẹ̀jáde tó fi léde pé ẹ̀gbọ́n òun kò rí bí yẹ̀ ẹ́ ó ti padà kú ó fi kún un pé ẹ̀gbọ́n òun tó dolóògbé yìí Peter Nweke ti kìlọ̀ fóun ṣáájú ètò ìdìbò yìí láti ṣe jẹ́jẹ́ nítorí wọ́n ti gbé e sóhun létí pé wọ́n ti fojú sáwọn méjèèjì lára wọ́n sì ti ń dọdẹ ọ̀nà tí wọn yóò fi mú àwọn balẹ̀ ó ní lọ́sẹ̀ méjì sẹ́yìn ẹ̀gbọ́n mi Peter wá mi wá sílé mi nílùú Abakaliki èmi ò sí nílé ṣùgbọ́n wọ́n bá ìyàwó mi ó wá rán ìyàwó mi sílẹ̀ pé kí n ṣọ́ra o wọ́n láwọn ẹgbẹ́ òṣèlú kan tí wọn ò dárúkọ ẹ̀ ti kọ orúkọ àwọn èèyàn kan ládùúgbò wa tí wọ́n fẹ́ pa lọ́jọ́ ìdìbò tàbí ṣáájú ọjọ́ náà ó lóun lẹni àkọ́kọ́ nínú orúkọ àwọn èèyàn tí wọ́n kọ ọ̀hún èmi lẹni kejì àtàwọn èèyàn mẹ́ta kan lónìí ó ti wá ṣẹlẹ̀ sí wa nígbà tó kó èmi yọ ẹ̀gbọ́n mi kò mórí bọ́ níbùdó ìdìbò mi ni wọ́n pa á sí. ó tẹ̀síwájú pé níṣẹ́ ló dàbí pé kírú ọjọ́ òní má wáyé kó má sí ọjọ́ tí wọ́n ń pè ní ọjọ́ kejìdínlógún oṣù kẹta ọdún 2023 nítorí ẹ̀gbọ́n Peter Obama tí ì kú èèyàn kan tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ìgbésí ayé ẹ̀ tí ọjọ́ iwájú rẹ̀ sì sunwọ̀n ni. Mọ́nísọ́ Lásàká ló ṣàkójọpọ̀ ìròyìn yìí fún Aláròyé online television.